ṣì tẹ̀síwájú mo lérò pé ẹ tún gbádùn orin tí mo tún fún yín yẹn Money by Davido. alówó máa jayé ẹ̀yin lẹ́wọ̀n yéé àwọn tó láre lánàá dà wọ́n ti kú ọjọ́ jayé orí ayé kan ló wá ṣe tó wá láǹfààní ẹ́ tó bá láǹfààní láti jayé ẹ̀jọ́ nítorí ọlọ́jà yẹn torí kí láǹfààní owó tó ní nígbà tẹ́lẹ̀mí bá ti gbà ọlọ́run ò ní jẹ́ kẹ́lẹ́mí gbà láì tó ọjọ́ àmọ́ ọjọ́ nítorí ọlọ́run jayé orí ẹ̀ jayé orí ẹ̀ ó ti yẹ jẹ́ ayé orí ẹ̀ ẹ̀kan yìí náà ayé kan yìí náà làwa àwa ayé kan mi mọ̀ ayé tá a dẹ̀ sì wáyé ẹ̀jọ̀ tó yọ náà ẹ bugidan ó ti yẹ ẹjọ́ ẹ wo mílíkì ẹ gbádùn ara yín ẹ flẹ́ńjọ ó ti yẹ yín kó pẹ́ yín tẹ̀mí ilé ẹ wo ètò sì ń tẹ̀síwájú abala tá a wá kán sí òun ni abala ayẹyẹ tí mo ní fún yín tẹ́ bá ń gbọ́ African jump Festival ayẹyẹ ọdọọdún ni wọ́n máa ń ṣe àmọ́ tọdún yìí ó peléke kí n máa mú lọ láti ibi tí wọ́n ti recognize gbogbo àwọn gbajúgbajà òṣèré wa pátápátá ààrẹ ẹgbẹ́ tampan gẹ́gẹ́ bẹ́ẹ̀ iná ṣe mọ̀ mr latin àwọn ni ààrẹ ẹgbẹ́ tampan sí àwọn ni president wọn àwọn gan wọn ò kẹ́yìn yomi fáṣíní o lóríṣiríṣi tí mi ò tẹ̀lé dárúkọ torí wọ́n ti pọ̀ jù ẹ mọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ iná ṣe mọ̀ pé gbogbo àwọn òṣèré wa yìí kò síbi tí wọn kì í dé kò dẹ́ ṣe pé wọ́n déédéé máa ń rìn cause ó máa ń support èèyàn lọ́tún lọ́sìn ni tó bá rí pé ayẹyẹ kan wà bíbẹ̀ máa wò okay, ok ẹ jẹ́ ká lọ síbi ayẹyẹ ẹ jẹ́ ká lọ ìjókòó yẹ wọn sí ẹ jẹ́ yàtọ̀ sí ìjókòó oríṣiríṣi nǹkan ni wọ́n máa contribute so ni African Drum Festival yìí gómìnà wa lógùn state hehe, <laughs> hey, tuwale bàbá ìbùkúlẹ̀ amúsùn àwọn gan wò pé ok àwọn people yìí deserve ẹ jẹ́ ká recognize wọn wọ́n dẹ̀ pé gbogbo wọn bọ́ta lọ́tún lọ́sìn African Drum Festival ni mo sọ ìtìtọ́jú ìtì 2019 ta wà yìí ẹ wo gbogbo ẹyin tèmi ẹ tẹ̀ jẹ́ ká kọ́kọ́ lọ wò yẹn náà kẹ má wò pé àyìnkẹ́ jọ torí ọlọ́run jẹ́ ká wò ara wa ti wà lọ́lọ́ ẹ jẹ́ ká bọ́ ṣe recognize gbogbo àwọn olùmọ̀ọ́ká wa lọ́lọ́kọ̀ òjọ̀kọ àti gbogbo nǹkan táwọn náà contribute láti wá fi ijó ó ti yẹ nínú ẹ ni o nínú African Drum Festival láti fi jó láti fi gbá ijó oríṣiríṣi ẹ wò all over the world kò sí àwọn tí wọn wà ní ayẹyẹ tá à ń sọ yẹn náà ti mọ̀ pé lórí Orísun ah, ah, ah, àwa máa ń à ń bọ̀

yóò máa sọ̀rọ̀. Lọ́wọ́ wọn oríire ní ìpínlẹ̀ Èkó. Olóríire tó bá wọ̀ pé ọkú oríire ní ìpínlẹ̀ Èkó tó pàjọ́ fún ọlọ́run Iye àjọwọ́ tẹ bá pẹ̀lú ọdún tẹ́lẹ̀ o. àwọn ìyá wa máa sọ̀rọ̀ ẹ fún wọn láyè máa sọ̀rọ̀ ẹ̀wà gbogbo gbogbo wa ní ìpínlẹ̀ Ògùn ẹ báàsì báàsì o. ọlọ́ládé Mr. Money. ẹ̀ta bẹ́ẹ̀ kẹrin tí wọ́n festival yìí. èmi witness ìtọ́dún yìí ìwọ tó bá fẹ́ witness ìtọ́dún tó ń bọ̀ ọwọ́ ẹ lókè ẹgbẹ́rún mọ́ṣẹ́ àtúntàdé lọ́dún tó ń bọ̀. Ìjà. Bàbá mi wá láti ìjà yọ̀